lovers all over the world lọ́pọ̀ akáwọ̀ báyìí pé àyè léyìí àwọn èèyàn sì wá fọ́ nínú àwọn èèyàn sì wá ponú báyìí. àbí o. àwọn èèyàn sì wá ponú báyìí pé eléyìí eléyìí oníjìbìtì lélẹ́yìí. oníjìbìtì for sure. bẹ́ẹ̀ ni oko wa ni oko ẹgbẹ́ dá. wàá máa tà báwọn ará amẹ́ríkà ó tún ti ó tún ṣe é ṣe pásọ̀ ló ṣe kọ̀ǹtrátọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. inú gbó bẹ́ẹ̀ ni. ó ṣe bẹ́ẹ̀ ni. ẹ ṣàjírí nàìjíríà ayé àtijọ́ là ń gbọ́ fọ́wọ́ náà à gbọ́ fọ́wọ́ náà mọ́ ní ìsìn pásítọ̀ náà dẹ̀ gbọ́. pásítọ̀ ni gbogbo àwọn babaláwo wọn ti di pásítọ̀ wọn ti gbogbo. chọ́ọ̀chì ni gbogbo wọn wà wọ́n ti lọ gbogbo wọn ti dá chọ́ọ̀chì lẹ̀ bẹ́ẹ̀ ni. chọ́ọ̀chì ni pé èrò pọ̀ náà gbàtọ́ ti ní pé ó ní báárà ń kọ́lé làwọn náà wà wíwá oníbàárà kọ́lé náà táwọn ilé ilé wọn tẹ́lẹ̀ bá pọ̀ gbé wa mm. wọn wà wọn tó fi rọ́bà kóró wọn kọ́ di àwọn ẹ̀ṣọ́ ìjì tí wọ́n ní ká máa pín ìwé ìbànújẹ́ káàkiri fáwọn èèyàn kíkọ́ wá sojí. bẹ́ẹ̀ni. ibi tó ti máa bẹ̀rẹ̀ nìyẹn àwọn ẹ̀dá mm. bẹ̀rẹ̀ sí ní pin wọ́n bá ti lu àwọn ẹ̀dá wọn dọ̀pù wọn wọ́n á tún bá wọn sùn. Mm. yes bó ṣe ṣe ni ẹjọ́ ń bẹ lọ́rùn. bẹ́ẹ̀ni yóò ní bàjẹ́. àmín. bẹ́ẹ̀ ṣe ṣe yẹ àwọn gbádùn yìí. yes. àgbàlá Gabriel ṣe kàmá pé kán fi Muyideen lọ́rùn lẹ̀. bẹ́ẹ̀ni tí o bá ní fún lọ́wọ́ kó fi ilẹ̀ kó fi ilẹ̀ exactly. a máa gbé Muyideen wà pé ká dáwó fún a máa dáwó fún àkáǹtì ẹ̀ máa rẹ́dì next week lágbára ọlọ́run àkáǹtì ẹ̀ máa rẹ́dì. ẹ fọ́lò mi ẹ fọ́lò mi tẹ́ bá ti fọ́lò mi ẹ máa bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Hmm. Eh, ẹ bímọ ti yín hmm. ah! ẹ dẹ̀ sọ́pọ́ọ̀tì ó lè. Eh, ọmọ ọlọ́mọ tó wó tó ẹ pé ìdí iṣẹ́ ìdí iṣẹ́ ló ti lọ bá ó lè ní. owó pín ní tọ́wọ́ lọ́wọ́ bá yẹn tí ò bá lé ní seventy million naira. bẹ́ẹ̀ni wọn dáwó fún Muyideen gan Muyideen pawó gan. wọn fún Muyideen cash out nítorí èmi ò èmi kì í irú yẹn kí ló ìbádébàdàn wọn bí wà báyìí dá wọn dáná sun wọn dáná sun gbogbo ṣọ́ọ̀ṣì ẹ̀ wà láì wọn mm-hmm. bàbá ẹ ni mo sọ wọn bí kó láyà kìlà mẹ́wàá tó bá dọ́dọ̀ mi gbogbo wọn la múlẹ̀ aṣọ wọn lẹ̀ bí ẹran ni ọlọ́run mm. bá ṣe ni ẹgbẹ́ ìdìbò ṣẹ́ mọ̀ kò tí àti ìjọ fàdé bẹ́ẹ̀ mm. ó dùn mí bí ẹni pé kí dé nàìjíríà kí ló àbólórí burúkú ní ẹni ó lè ní ẹsẹ̀ ó fi ẹ̀mí àjẹ ọ̀gbẹ́ni. tẹ́ bá mọ àwọn èèyàn tó ń lé tẹ́ bá mọ gbogbo àwọn èèyàn tó ń mì ní bọ̀bọ̀ yẹn pé tí nǹkan kan bá fi lè ṣe tí nǹkan kan bá fi lè ṣe Muyideen tẹ́ bá mọ àwọn nǹkan tó àwọn èèyàn oh. wọ́n kàn ń wo ni mo ní mo ṣe ń sọ mo mo ẹ eh, ó ní mo èmi ń dọ́gbọ́n eh. ṣe bẹ́ẹ̀ mi ń dọ́gbọ́n páàsì èmi èmi ń dọ́gbọ́n èmi ń dọ́gbọ́n páàsì mẹ́sẹ̀gì pé èmi ń fi èmi ń ṣòwò fún fún wọn ni mo ní ẹ̀yẹ ẹ ṣáà kó bá Gbàlá Gabriel ẹ ṣáà kó bá ẹ máa ṣe tẹ̀ ẹ̀yẹ ṣáà kó bá. kò sọ̀rọ̀ kò ní kú kò ní máa mọ̀ nù hmm. ó mọ̀ tó ṣe Àgbàlá Gabriel is a thief bẹ́ẹ̀ni. ẹgẹ tó lè ní ìṣe scammer níbo lọ́lọ́run ti pè é nígbà wo lọ́lọ́run pè é níbo wọn àkàlọ ti jọ sọ̀rọ̀. àmọ́ ẹ kí ni tọ́lẹ́ fọ́nà bàtọ́ lọ́run fi bá sọ̀rọ̀. àmọ́ àbọ̀ládé mọ̀ ó lè ní ó fi mú ìdí cash out. bẹ́ẹ̀ni. náà bí ìjọba ara lè ó fi cash out tó bá ti fẹ́ bí ẹ̀ cash out tó bá ti di pé ẹ̀ sanwó ẹ̀ ò pàtó pé bàbá ìwà bàbá bàbá àgbákò ẹ̀ pàtó pé hmm. àgbákò wà ó ní wọ́n sanwó lágbàkò ó já àgbákò dàrú ní straight. bẹ́ẹ̀ni. bàbá àgbákò ẹ̀ ó rí pé ó rí báwọn èèyàn dáwọ́ fún ó já àgbákò tẹ̀sán lọ́pàá ẹ̀ wọ́n tó ti di pé èyí tó ń gbé wa ẹ akàbẹ́sì lórí ẹni yẹn ni àfẹni yẹn yẹn gbáwò yẹn gbáwò yẹn. Mm. wáyé àti kan báyìí tó ṣe blọ́gà bóyá mo ti gbàgbé orúkọ àti yẹn wọ́n láti ẹ̀sọ́ ẹjọ́. Bẹ́wàjí Bẹ́wàjí ni star lady star lady Bẹ́wàjí. ah ok ṣé kìí ṣe Auto Bola àbí ta ni. Auto kọ́ àti yìí tí o mọ rí pé báyìí tó máa ń sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀. ah ok ọmọ bàjì ọmọ bàjì àbẹ̀wò. ọmọ bàjì kọ irọ́ ní London <laughs> láti ilé wa mo ti gbàgbé orúkọ ẹ̀. ṣé tó ń ṣe tó ń ṣe tó ń ṣe eh, tó ń ṣe Yorùbá nation. irọ́ ilé òsè Yorùbá nation. o oh, Tọ́lání Tọ́lání. Tọ́lání kọ́ ah. tatuni. ó ti gbé àgbàlá Gabriel jọkọ tó bẹ̀rẹ̀ pẹ́sọ̀nà wẹ̀ pé owó yẹn ẹ ṣe máa jẹ́ kí wọ́n máa gbà sínú àkáǹtì àwọn tẹ́ ẹ bá fẹ́ Agbala Gabriel ṣe ìjẹ̀bọ́ lọ́wọ́ ni ó ní abáwọn ṣe wọ́n ṣe bíbá ilé yẹn. ṣẹgbọ́ mo kàn gíráàbọ̀ rẹ nípa sẹ́yìn lóde ní burúkú sẹ́yìnbọ̀lẹ̀ mm. ni bàbá yìí sẹ́yìnbọ̀lẹ̀ ni bàbá àti yẹn bóyá àdùn ní àmì kan tó máa ń pè wàsíù ní bọ̀dá mi tó máa ń pè eh, tó ní bọ̀dá mi eh, tó ní Manuela tó máa ń sọ̀rọ̀ wàsíù báyìí. ṣé kìí ṣe ah, Àbíkẹ́ tani ah Bukky Bukky Jesse Bukky Jesse ah, táwa ni èmi ò mẹ́tẹ́ sọ. Oh, mo ti gbàgbé olùkọ́ àti wọ́n máa sábà jálẹ̀ kò mọ́ rí pè báyìí tó bá ní bọ̀dá mi eh, wàásù àìdí pé ẹ tún ti bẹ̀rẹ̀ o pé wọ́n ní Emmanuela eh, pé ah, ahmed boy náà làwọn fẹ́ ṣe ó wà London mo ti gbàgbé orúkọ ẹ̀. Ah, ó dàbí mo ti mẹ́tẹ́ sọ ee mo ti gbàgbé mo ti mọ orúkọ mo ti mẹ́tẹ̀ sọ mo ti mẹ́tẹ̀ sọ bọ́ mi ìrántí orúkọ ẹ̀. àti ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ torí àti ẹgbẹ́ penetrate wọ́n ti penetrate ìjọ ti penetrate wọlé pé but ìyẹn ní pásítọ̀ àgbàlá ẹ̀ ṣe jẹ́ ká máa dáwó sínú àkáǹtì ẹ̀jẹ̀bá gbọ́ ẹ̀ṣẹ̀dì ọ̀f torí wọ́n pọ̀ orú àwọn náà lójú bẹ́ẹ̀ni kọ́ tiẹ̀ wọ́n ní irọ́ o ó ní báwọn ṣe wọ́n ṣe lọ́dọ̀ táwọn ọ̀dọ́ mi nìyẹn ṣe olè ńlá. ṣé stargell stargell kọ́ stargell kọ́. ọlọ́dẹ máa ọlọ́dẹ máa bí. àjọkẹ́ àjọkẹ́ ni àjọkẹ́ àjọkẹ́ àjọkẹ́ lẹ̀ ń sọ. ajé àjọkẹ́. àjọkẹ́ <laughs> àjọkẹ́ ó náà ni mo rántí orúkọ ẹ̀ mo wò pé <laughs> eh, mo ti rántí tó máa lóun ṣe kọ́mẹ́dì. ẹ ẹ gíráàpù ẹ̀wọ̀n lọ́wọ́ jẹ́ ó ti gíráàpù ẹ̀wọ̀n lọ́wọ́ ní. Hmm. ó dẹ̀ ẹ̀sìn jẹ́ ká máa sanwó ẹ̀sìn náà àkáǹtì àwọn. Mm. ẹ bá gbà á yẹ́n mọ̀mọ́ tì ní o mm. Agbala ah, Gabriel ní rárá ó ní rárá ó ní báwọn ṣe máa ṣe nǹkan tàwọn ní ọ̀dọ̀ tàwọn ó ló yàtọ̀ mo ní kẹ́ ó yàtọ̀ ṣé ni ṣé wàá lólówó tán àbí o pé bàbá olórí burúkú olè olè ni gbogbo àwọn tó ń gbé Muyideen ṣépè lágbára lọ́wọ́ Ọlọ́run ìpè wọn àpadà sí wọn lórí lágbára Ọlọ́run Muyideen ò ṣe nǹkan ìpè ẹ̀yin náà wà dúró Muyideen bẹ́ẹ̀ ni adúrú Muyideen ẹ eh, tó níṣẹ́ ara rẹ̀ tó níṣẹ́ tó yẹ kó òun ló dá eh, rẹ̀ lókòwò. wọ́n ṣe ń yọ owó níbi márèjì wọ́n ṣe ń yọ owó níbi márèjì wọ́n ṣe ń yọ owó ó ń jí owó ara ẹ̀ tán fún yọ owó ara ẹ̀ ó ná fún lówó. ó ná fún lówó. ẹ wọ́n ṣe ń jí yọ wọ́n wá àwọn olórí burúkú máa bọ̀ ọ̀tà ẹ̀wọ̀n sórí ìtàn tó gbé wá pé wọ́n lọ jẹ gbèsè. Hmm. ẹ̀wọ̀n sórí ìtàn tó gbé wá pé wọ́n tún lọ jẹ gbèsè.

wọ́n mọ̀ wò pàbórí ẹ̀ dàrú ni ìyàrá mm, kan ti three bedroom flat ìyàrá eh. kan tá láàfin àwa à ń bẹ̀ níyìn ìyàrá kan tí ò lẹ́ tó máa lù ú mm. ó máa kéèyàn máa lu àgbàlagbà forty years láì ṣe pé eh, pé mọ́nì. láì ṣe pé lọ mú kúrò ní kéèyàn mú yàn kúrò lọ́gbà wèrè gan kó lóun fẹ́ wá tó gbọ́dọ̀ máa lù bẹ́ẹ̀ yẹn. ẹ mọ́nì ẹ lu bàbá forty years eh. bàbá forty years ẹ lù ú ìyàwó olórí burúkú yẹn dẹ wà bẹ́ẹ̀ dẹ wò ó ẹ̀ ó ń sọpọ́ọ̀tì ẹ̀ ni o wàláì ó ń sọpọ́ọ̀tì ẹ̀ ni ọlọ́run ó ní kó wá lọ bẹ̀ ó ní kó wá lọ bẹ̀bẹ̀ ìyẹn ní kóun wá lọ bẹ̀bẹ̀ over my dead body kóun lọ bẹ̀bẹ̀ kẹ̀. esma ẹ jẹ́ ká bí táwọn lè máa bẹ̀rẹ̀ program lọ́la mà. ní eh, bíi ten o'clock láàárọ̀ màsáré bẹ́ẹ̀ máa ṣe ten láàárọ̀. láàárọ̀ mm. máa pè wọlé dé ẹ jẹ́ ká rèsì iṣu yẹn pé Àgbàlá Gabriel kan bó ṣe wà yẹn mm. kó wá fòkú búra tí ò bàbá gẹ̀ yẹn sùn. Mm-hmm. because Oríyọmí màmá lò fún wọn ni ọkùnrin jọ ni Oríyọmí ọkùnrin ni mí Oríyọmí mọ nǹkan tó ń sọ tó ní Àgbàlá lórí ìyàwó Àgbàlá Gabriel pé kò lè pé ìyàwó Muyideen oníṣẹ́ wa lè túbà dẹ̀sẹ̀ ìyàwó ìyàwó Agbala Gabriel ni wọ́n wọ́n sábà wò yẹn láàrin yẹn ló sábà mm. wọ́n pé kọ́ bá sọ lọ́nà bẹ̀. ẹ̀ ti gẹ́ ìgbà ẹ̀ ló Ìbàdàn ìbàdàn ló lò hmm, fún wọn. láyípo sẹ́yìn òkè ń bọ́ ọdún ẹ̀sùn. ọmọ ọ̀dọ̀ ọmọọṣẹ́ ìyàwó eh, bẹ́ẹ̀ ni. sóòkì sóòkì wa ṣé orí ọbí náà àánú ọ̀rẹ́ tó bọ́ ọ̀dọ̀ sùn tó jọ́dún ìyàwó gan mọ́ báwọn ìyàwó ẹ̀ lọ́wọ́. Hmm. tó wá fi sọ pé tó wá fi sọ pé ìyàwó Muyideen Ikule lu bàtà ìyàwó Àgbàlá Gabriel ṣe é rí pé ló lò fún wọn bẹ́ẹ̀ni. Mm. ẹyẹ mm. ọtí ó kàn wo àwọn èèyàn bíi wèrè pé ṣàfihàn lẹ wèrè ni wọn láti pé kò dá sí mọ́. kò dá sí mọ́ torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹrí ó ti pe Àgbàlá Gabriel ó sọ fún un paná ọ̀rọ̀ yìí fún bọ̀bọ̀ yìí ní owó fún bí ti ten million ló fẹ́ fún àbí iye tó fẹ́ fún. Àgbàlá Gabriel ò ti sọ̀rọ̀ anybody Àgbàlá Gabriel ìṣèlú. àlọ́ ilé mú Oríyọmí tó ṣe bínú sọ̀rọ̀ lórí TikTok tí wọ́n ń gbé káàkiri. Mm. Àgbàlá Gabriel ṣe wúlígàs àwọn tó jẹ́ pé wọ́n ti dè mọ́nú ẹ̀sìn. ọmọ kọ̀ǹdọ́tọ̀ kọ̀ǹdọ́tọ̀ ní lẹ́kọ̀ọ́ kó tó di pé wàá gba Jésù Ìbàdàn tó dé. Àgbàlá Gabriel tó yẹ pé àwọn èèyàn àwọn èèyàn wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi dè wọ́n mọ́lẹ̀ ayami ayami Christian mo ṣe sọ̀rọ̀ mi kì í ṣe Muslim hmm. Christian ni mi CAC ni mi CAC náà bí mi sí káfà hmm. sọ pé àwọn àmàṣọpọ̀ ti mú ìdí ìbò tó jẹ́ Muslim no but àwọn èèyàn wa wọ́n ti wọ́n ti wà nínú ìdè ẹ̀sìn hmm. lẹ́nu kan wọ́n wà náà ìbá pẹ̀lú orúkọ Jésù ṣe understand hmm. n tó ṣe àwọn kan nìyẹn bọ àwọn kan wà wọn ń ṣiṣẹ́ fún Àgbàlá Gabriel ẹ wọ àwọn bàbá rádaràda àwọn bàbá òtòlù àwọn bàbá rádaràda náà àwọn ilé bí bẹ́ẹ̀ni ẹ wọ àwọn náà sí pọpọ tiẹ pé hmm. nítorí pé báwọn tọrọ owó lórí social media hmm. wọn lè fi tọrọ owó gbọ wọn gbọ owó gbọ pé olórí burúkú wọn làwọn bíbu ìkẹ olórí burúkú wọn ni wọn bíbu ìkẹ kí ni kí ni kí tẹ́kì sáwọn ojú ni ẹni tó gbàlá Gabriel ẹni tó gbé fídíò tó fi tọrọ owó fún Muyideen wá ẹni kó gbé gbogbo fídíò ẹ wá ká wá play fídíò ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa rí iye owó tá a bá lè fi owó yẹn kà a máa rí díẹ̀ kà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni madam tá a bá ka fifty million ẹ sọ pé màá lè ní. wọ́n lè lọ wá wá màá wá fídíò yẹn wá. ẹni gbogbo fídíò ẹ ẹ ẹ jẹ́ ká tọwọ́ bọ lórí burúkú ẹ lára. Hmm. ẹ ti gẹ́t báyìí gbogbo hmm. fídíò tó fi jẹun fún ìdènà owó kó kílè ẹ̀ jáde ẹ rí pé mú ìdènà máa fà jáde Mm-hmm. ìwé yunifásitì wọn dáwó fún gbogbo wọn yẹ inú àkáǹtì ẹ ló ń wà. bẹ́ẹ̀ni. níbo ló ti rówó níbo ló ti níbo ló ti rówó. àbí níbo ló ti rówó. Mm. níbo ló ti rówó tí o bá tún wà wọ ẹni yẹn. ìgbà tí ọ̀rẹ́ yẹn gbé wá ìgbà tí ọ̀rẹ́ yẹn gbé wá last week. ah wá ti lọ lára ọmọ kí lorúkọ ẹ tiẹ̀ náà búkì àbí kí ló ń jẹ́. ọmọ ìyá mi jara ilé obìnrin yẹn. iye oh. tó ṣẹlẹ̀ láàrin wa ti mú ìdí yìí ẹ̀ẹ́rì bó ṣẹlẹ̀ láàrin wọn létà létà. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́rì ẹ hmm. bá wòran àgbàlá ṣe mẹ́tò ẹ pé bàbá fọ́ọ̀mù àná ayérayé ni bó ṣe wà yẹn. ọlọ́run á jẹ́ kẹ́mi ìyá àbèjì gùn o ọlọ́run á jẹ́ kẹ́mi ìyá àbèjì gùn o ẹ rí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin òun àtọmọ ìyá ah, ah. ọmọ. àti fọ́ọ̀mù àná ẹ hmm. ní ẹ bá lọ́pọlọ á sọ fún ọ̀bọ ìṣèjìbìtì máa ẹ̀dígẹ́ ẹ bá ní ọpọlọ àtúntò Àgbàlá Gabriel is a four one nine kò kì í ṣe pásítọ̀ ebi ló lè débẹ̀ àwọn ìyá yẹn márùwá nígbà tí òrí kan ṣe kan ló gbé márùwá ló fi nọ́mbà àwọn ìyá yẹn nínú igbó hmm. ló ń pa àwọn aráàlú òyìnbó àwọn ará ráìsì sínú lálọ́bàjì ráìsì kóńgò ká lọ gbé fún wọn láti bẹ̀ àwọn èèyàn ń pín tí tó wà nàìjíríà àmọ́ iye tó wà nàìjíríà tí mi ò rí rí tí mò sẹ́ni ó sì mò ṣe wà. bẹ́ẹ̀ni. táàdì ẹ̀ lè pàdé láéláé. Hmm. bọ̀ bá kàn wò pé out of fifty ẹbí pa òun lórí facebook lórí messenger gba ten thousand naira mọ́ wàásù dọ̀ mi mọ́ gba ten thousand naira orí twenty thousand naira wà ẹtíkẹ́tì mm. báyìí èèyàn afílẹ̀ fún akókó máa bá tiẹ̀ lọ èèyàn ṣàánú wọn wọn wá ń gba gbogbo ẹ̀jọ́ àwọn èdè ìbílẹ̀ pé bóyá tabalẹ̀ èèyàn tó máa coordinate fún wa báyìí pé bóyá ó kàn sọ́ di wàhálà máwọn èèyàn lọ́wọ́ ó kàn mm. sọ́ ẹjì pásítọ̀ ni ó kàn lọ́ra lẹ ní. Mm. lọ́ra lè jọ ní wọ́n ta ni. wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ bí wèrè wọ́n fẹ́ sọ ẹja láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ló ti dáhùn tó ẹkún because hmm. ó ti gbá yín ó ti gbá yín ẹ̀ lùgbọ́ yín padà lọ́wọ́ ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni. ẹtì gẹ́sì báyìí so ọlọ́run máa dájọ́ fún wọn lágbára lọ́wọ́ ọlọ́run lágbára lọ́wọ́ ọlọ́run because mú ìdí yóò jẹ̀bi. àtọ́ mú ìdí yóò jẹ̀bi kankan rárá rárá ìdí yóò jẹ̀bi ó fẹ́ gbayé mú ìdí jẹ pátápátá ni ṣùgbọ́n ọlọ́run ti gbà fún un. gẹ́sì hmm. báyìí wọ́n ti wá bẹ́ẹ̀ wọ́n ẹ̀ pé kí ló máa ń ṣàwọn èèyàn báyìí gan-an ah, ẹgbẹ́ wọ́n ti ń twist ẹ̀ bí ẹni pé ìjà àfa ìjà ẹ̀sìn kí ṣe ìjà ẹ̀sìn reality lélẹ́yìí ó lè lágbọ́lá gébù. kí lẹ rí sọ nípa ọ̀rọ̀ bàbá Suwe Bebe ilé. ó ti sin bàbá Suwe Bebe síbẹ̀ ìṣẹ́jú mélòó fi ń wò kúrò àná ó ló ní gbogbo ọbẹ̀ yẹn wà táwọn bàbá Suwe Bebe náà yìí máa po wàhálà létaléta. Hmm. wọ́n yìí máa po wàhálà Àgbàlá Gabriel fọ́wọ́n náà kì í lose Hmm. wọn fà hmm. hmm. God bless you. Ó dà kò sí wàhálà. Ó dà Ọlọ́run aṣọ wa. Àlámọ̀ mi ẹ ṣé gan ni mo really appreciate the call ẹ ṣé gan. Yes. Yeah. Mm ẹ já pé èèyàn kan náà ti pè wọlé náà ẹ já pé èèyàn ká wá lọ sùn ok bóyá àwọn náà náà ń pè ah ok ẹ̀yin lẹ ń pè salama le naam. tó bá tẹrẹ tó bá jánu já hmm. ẹ tó bá gbọ́ ó tí ò bá gbọ́ ògbẹ sẹrí kọlà tí wọ́n pè é lásì wà láì ah. wọ́n já gan wọ́n dẹ̀ wọ́n dẹ̀ mọ̀ bó ṣe ń lọ lóru ni wọ́n dẹ̀ mọ̀ tí wọ́n bá ọpẹrẹsì yìí Hmm. ó ti yẹ yín hmm. ẹ kọ́ ẹ bá mọ ìtumọ̀ bí wọ́n bá ṣe ń bí wọ́n ṣe ń wọ̀ pẹ́ẹ́sì yẹn lọ́rọ̀ yẹn máa yé. bẹ́ẹ̀ni. wá kẹ wá dójú ẹ kẹ wá fẹ́ silent ẹni ẹ kẹbẹkẹ ni ẹ lọ parẹ. wà tí wọ́n wù ní wọ́n á sọ pé wọ́n tọrọ òye wọ́n gbàgbàlá kébẹ̀ dákẹ́ ó silent ó silent ó dẹ̀ràn gbogbo ayé jáde. jáde kán ló mọ defend òun. Hmm. including ẹ̀yin tẹ̀ ń defend ẹ̀yin náà tó jẹ́ pé ọ̀rọ̀ tẹ̀ ń gbọ́ lẹ́nu àwọn òkúrọ̀ yẹn ilẹ̀ fún wa Hmm. ẹgbọ́rọ̀ tí kọ́lá yìí sọ wọ́n ní mú ìdìbò wa ń jí owó ààrẹ ẹgbọ́rọ̀ yẹn o wọ́n ní o lówó o tún hmm. wá jí ó tún wá jí mi owó tí wọ́n mú ṣètì ẹwu ẹwu ẹwu ìnira tó fi kan wọn yẹn tó fi kan mú ìdí hmm. wọ́n bùn mí wọ́n o mí lówó ó tún wá ń jí mi owó so make sense. kò tiẹ̀ kò tiẹ̀ bọ́ sí kò tiẹ̀ kò mọ́ pọ̀ lọ́wọ́. at the end of the day ó padà make sense. ó padà make sense bẹ́ẹ̀ ni torí wọ́n padà gbá ni bẹ́ẹ̀ ni. nítorí hmm. ọba ti yọ ọmọ owó yẹn hmm. bó ṣe jẹ́ kó mú five thousand ló bá nu envelope yẹn ó gbà. Hmm. so kí yẹn wá òpó náà lòun lówó kí yẹn kó bu twenty thousand yẹn lọ́wọ́. kó gbẹ ẹ gbájì. sẹ́gun twenty thousand náà ni ó gbà. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló máa gbà. káwọn idiot kan wá sọ pé wọ́n jẹ gbèsè sí wẹ́ẹ̀dì yẹn ni ilé ẹ̀ka gbowó ti hàn gbà wíìdì náà pa owó náà wọn owó tán pa ó gba gbogbo ẹ̀ nínú àwọn gbogbo gift ó sọ wọ́n ní gbogbo gift yẹn fáwọn àbẹ̀rẹ̀ gébẹ̀ náà ló gba gbogbo ẹ̀. ló gba gbogbo ẹ̀. Hmm. ẹ ti ru ẹ ti ru gbúra dáradára yẹn. Hmm. ó dájú gan ọ̀dájú mọ̀ bọ́ yẹn o. ọ̀dájú gidi gidi. ìdí tẹ́ ẹ ti máa mọ̀ kó dájú jọ ti orí yọmí mú ó mú ìdí lọ. Hmm kí ló kọ́ sí ẹ mú ìrìndò ti ń dálà sí lọ látijọ́ yìí tí ó ti sánmọ́ ní hmm. lórí ìdúró lówó ọdọ àti ìgbó ṣe ti nìkan lọ bó ti àwọn ti lálà sí ẹ ó rẹ mú ìdí wọn fẹ́ jókòó hmm. ọlọ́dẹ ló lè jókòó. Hmm. <laughs> ọ̀gbẹ́ni o tí ò tí lè jókòó o tí lè jókòó. <laughs> ẹ má dájú ní wọn ṣe irú nǹkan yẹn o. ò tí lè jókòó ò tí lè jókòó. ẹ mi ní kò ó fi gbogbo àwọn èèyàn tí wọ́n ló ní ẹni tí wọ́n mẹ́rin fún wọn sórí ìdàrú ni náà. orí ìdúró náà wà lẹ́yìn ohun àtòrí omi and very arrogant guy boy yẹn arrogant ni ìrírú ẹ̀ rí. lókà rẹ dẹ̀ tó wákàtí ó lé wákàtí kan tí ò bá jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ wà lórí ìdúró ń bẹ̀. tí hmm. adé mt. pé ìdíje ti lálàsí lálàsí lọ orí ìdúró bẹ̀rẹ̀ náà ló wà. Hmm. wọ́n jókòó ẹ ẹ máa wo ẹ máa wo ẹ máa wo ẹ máa wòrà ni ó jọra ẹ lójú gan. gan ó pọ̀ jù gan. Hmm. ó jọra ẹ lójú mo tún wá gírídì. ó hmm. lè tí máa yí ìpè ni nà. ó lè ní orúkọ ẹ̀ gan nìyẹn. wọ́n á skáàmù àwọn èèyàn wọ́n mọ kékeré wọ́n lẹ́nu bọyọ̀bọyọ̀ tí wọ́n bọ̀ láti amẹ́ríkà òun bọ̀ láti amẹ́ríkà òun sì kíníkà. ẹ má dá yẹn lò ẹ lẹ́nu. ẹ dẹ́kẹ́ ẹ ṣe fúsà fún. Hmm. kẹ ẹ wá bí ó ṣe ní lẹ́sẹ̀ tí ò tiẹ̀ ní kó wá mọ sẹ́ńbẹ̀ yẹn kó hmm. pawó kó pawó fún rẹ̀ kó ní owó owó tó tọ́ lọ́wọ́ owó àláàlì kó ní lọ́wọ́ kẹ ẹ ṣe visa Amẹ́ríkà fún wọn àtìyàwó ẹ̀ kí wọ́n náà wá mọ sẹ́ńbẹ̀ yẹn. sàárà ló ń jẹ sàárà ọlọ́bù ah, sàárà ya sí wọn àwọn ni sàárà ya sí àwọn tí àwọn ni sàárà ya sí. òun ò lè bẹ́ẹ̀ bí hmm. òun ò lè bẹ́ẹ̀ bí o ó lè bí ìkejì rẹ̀ tó pèsè orí búgáàmù kan lálẹ́ yìí. bẹ́ẹ̀ ni ó lè. náà wá bí. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ nìkan máa ń wà lórí búgáàmù ni wọ́n máa sọ pé aláàjì tẹ bá ṣe kíní kẹ́ẹ́ máa lọ sí ó ní òun ẹ̀ òun alákàáké ẹ̀ kó wọn lọ fi jẹ́ òun wàá máa sọ dẹ òun máa ṣe kíní kan. mo rántí mo rántí. òun alákàáké ìyẹn náà káwọn ìyàwó àwọn ìyàwó oníyàwó ìyàwó kábíyèsí gbogbo wọn ní ń bá sùn pọ̀ ó lè. <laughs> yóò tún ṣe ó fi kọ́ màmá rí gbáwọn ẹ̀dẹ̀ lẹ́ni òun àti ìyàwó rẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀. bí wọ́n ṣe lábẹ́rẹ́ àgbàrá Gabriel lọ́wọ́ tó bá ti bọ́ mi ilé tó kú sí i wọ́n ṣe ń ṣàkún kó bọ́ sí Amẹ́ríkà kó mọ̀ wá mọ̀ ṣe sí ẹ̀dẹ̀ náà bẹ́ẹ̀. àbí kó lọ máa ṣiṣẹ́. èyí orí òkè kì í lọ wọ́n ní lọ gángan. orí òkè ọ̀dọ́ rẹ̀ lórí òkè orí òkè Agbala Gabriel. ọlẹ ọlẹ kan lórí òkè wọn ní sẹta àtọsà lọ́wọ́ lọbẹ mm-hmm. ìṣẹ́jú márùn <laughs> ẹni ìṣẹ́jú méje ló lò àbí thirty five minutes mm-hmm. wọn lórí òkè òun ò mm-hmm. ráàyè yẹ orí òkè tí ò yọ owó. ó scam àwọn èèyàn scam hmm. yẹn ojú rẹ̀ ń sì ṣe yẹn láti gbé àwọn èèyàn wa. ẹ bẹ́ẹ̀ ni tó ni mo fẹ́ jẹ́ ń bi sí ọwọ́ yín lónìí báyìí kó lóun san one point three million lọ́sọ̀ọ̀sẹ̀ fún workers fún protocols kí ni ń tà. kò yé mi o kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kí ló kí ló gbé kalẹ̀ lẹ́yìn tí wọ́n ti gẹ̀ẹ́jẹ̀ kọ́lá yìí gẹ̀ẹ́jẹ̀ ni wọ́n ní bá ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n ti bá pa scammer yìí four one ọ̀lẹ ọmọ ọdún ọdún. wọn thirty years old. ọmọ ọdún ọdún ọmọ ọdún ọdún ẹ wà lọ́dọ̀ ẹ nìkan kó ọkọ mọ́tò láàárọ̀. ah wọn <laughs> thirty àbí o. yes yes yes. wàhálà yìí. olùwà náà lè mi òjijì tó lè wà kọjá kọjá fún tó lè wà lọ́dọ̀ mi lọ. àkọ́bí mi ò ṣẹgbẹ́ rẹ̀ àkọ́bí mi gbọ́dún márùn-ún lọ́wọ́ ẹ̀ ọdún márùn-ún gbáko àkọ́bí mi gbà lọ́wọ́ tí mm. wọ́n gbé àwọn alájà tí wọ́n gbé àwọn alájà lọ sí mọ́ tí wọ́n gbé lọ sí ọjà láàárọ̀ mm. tó wá kò jọmọ tí ì bá jẹ pé bóyá pé kìíní ṣó jọmọ tó lè gbọ́dọ̀ Muyideen gan lọ. ẹ yóò mọ̀ pé bọ̀dá mi tí ó mọ jí láàárọ̀ tí ó mọ bá lọ́ṣọ tí ó wọ̀ lọ tí ó bá ṣe gbogbo ẹ̀ ọlọ́ọ̀ má jẹ́ kí ọlọ́ọ̀ má fi ìkan burúkú kan yàn kọ́lọ́ọ̀ má jẹ́ kí ó lọ rẹ̀ sọkọjá àbíkà àwọn bàbá ìyá Muyideen tí ó mọ bẹ́ẹ̀ kò ní ọmọ fún mọ́tò tí ó mọ fún mọ́tò kò tó di pé ìrìn hmm. àyọ jáde láàárọ̀. ó ga o. Hmm. tí ó mọ mọ́tò tí ó lọ sọ. ìyẹn ló wá da dọ̀bálẹ̀ wo ọmọ Muyideen tó ń bọ̀ látòrí street mi ìrírí ẹ̀ CEO CEO àtìlà ọmọ gara àní kọ́ńdọ́tọ̀ náà ló ṣe lẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀ kó tó wá bàdàn àwọn lẹ́lẹ́ ẹyọ kan tó bá mú láàrin wọn ìkan tó bá mú láàrin wọn báyìí wọ́n wọ̀ dé hospital <laughs> ẹjọ wọ́n lù ú pa ni. <laughs> ẹ ṣe ó ga jàre ẹ jẹ́ pé ẹ kọ́ pé ìwà wò bó ẹ ṣe hmm, hmm. wọ́n jalè kan náà pa ni. Muideen. <laughs> Ah, Ọlọ́run ọba aláàánú jùlọ. Ẹni yẹn dànù. Ẹnìkan pè nígbà tá a wà ń bí ìsìn. Ìtìwá mọ̀ṣẹ́ nìyẹn lílé ṣá. Ta ló pè wọlé lẹ́ǹkan yẹn náà? táwọn náà ló pè ní tí ọmọ ẹnì kan pè wọlé o. Hmm. ok àwọn náà náà pè wọlé ó dáa. ẹ já lọ sùn nìyẹn o ẹ má máa wá ẹ má máa wá ẹ má máa gbé rádaràda wá ẹ̀yin ìka burúkú ọ̀rọ̀ yìí ṣe yé mi nísìnyí pé wọ́n sanwó fún àwọn ọmọ kéwọn àtàwọn ọmọ àgbà àwọn ọmọ eléèbí kán lọ máa da social media àdúgbò kán lọ máa sọpọ́ọ̀tì Àgbàlá Gabriel irú oore tí wọ́n fún Muyideen ti ṣàdúrà fún yín pé irú oore tí wọ́n ṣe fún un ọlọ́lọ́run irú ẹ̀rọ tí Gabriel ṣe fún un ó ní Ọlọ́run ó yọ̀ǹda irú oore yẹn fún sígbésí ayé yín Hmm. àdúrà ló ṣe fún yín o ẹ̀yin òpònú òpònú pora mọ́lẹ̀ tẹ́ǹ sọ́pọ́tì tẹ́ǹ sọ́pọ́tì ọmọkùnrin yìí ọ̀gbàlá Gabriel yìí irú oore irú oore tó ṣe fún Muideen ọlọ́run yọ̀ǹda ìfẹ́ yìí náà Muideen ló ṣàdúrà bẹ́ẹ̀ fún yín o Muideen ló ṣàdúrà bẹ́ẹ̀ fún yín tó bá di láàárọ̀ ẹ jẹ́ ká ṣe ṣó láàárọ̀ là ní ten o'clock lágbára ọlọ́run Kọ́lọ́run ṣọ́ wa ju ìgbà náà lọ. Hmm. Kọ́lọ́run ọba ó ṣọ́ wa ju ìgbà yẹn lọ. Ago mẹ́wàá ní agbára Ọlọ́run. Ẹ jẹ́ ká pàdé láàárọ̀ ọ̀la. Ẹ jẹ́ ká fi yẹn. Ìwọ tó bá, tó bá sì ń dúró lórí wípé tó bá ń dúró lórí wípé Muyideen ṣèkà Muyideen ò dáa Muyideen ò dáa má jẹ́ kọ́ lọ́hún ba yí ẹ̀ jẹ́ kí tiẹ̀ mọ́ bàjẹ́ mọ́ tilẹ̀ jẹ́ kí o ṣe nǹkan tó lọ́hún fi gbọ́ àdúrà rẹ̀ táwọn ọmọ rẹ̀ ò fi ní ṣìrìn táwọn ọmọ rẹ̀ ò fi tí wọn ò ní rógun ilé nìní bó ṣe ń kan Muyideen mọ́lẹ̀ yẹn tó bá fẹ́ kọ́ lọ́hún kan ayé àwọn ọmọ mọ́lẹ̀ <laughs> ẹ jáwọ́ ẹ tú ìkànnì lẹ́yìn Muyideen okay the boy hasn't done anything wrong nothing wrong kò wrong Àgbàlá Gabriel Sibi kankan kò ṣe nǹkan kan so kẹ jẹ́ kí orí ni kò rí yín pé ẹ jẹ́ á lọ sùn ẹ jẹ́ á pa kápàdé láàárọ̀ ọ̀la ó dàárọ̀ ẹ ṣé gan ni thank you so much Eba mi ẹ jọ̀ọ́ ẹ mi Ah. jọ̀ọ́ àfẹ ẹ bá mi kwe wọlé eba mi gbàdúrà fún Saidi. Um, Eh, Sodiq Shina eni ni ọjọ́ òbí ẹ̀ bóyá ká dẹ̀ ṣe láàárọ̀ ọ̀la ẹ já ṣe láàárọ̀ ọ̀la eh, happy birthday to you Sodiq Shina ìgbà ọdún ọdún kan ni wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o but i'm going to celebrate you in the morning ká tó bẹ̀rẹ̀ program lágbára ọ̀la láàárọ̀ ọ̀la yeah you are number one so god bless you ó dàárọ̀ o.